oore ní tọ́lá bá ṣe èmi àti ẹ̀yin lẹ́ni tó ṣe pé ó tún àwùjọ yìí ṣe yàtọ̀ sí báwọn kẹ́ sí ń wò nítorí báwùjọ fẹ́ dáa ká nígbà ká láwo tí wọ́n dìstọ́bù láìfà àwọn obìnrin ṣe pé àwọn obìnrin wọn padà david kò lójú ọ̀nà ìtọ́nà bá fẹ́ wọ́n sí wọ́n gbọ́dọ̀ kàwé wọ́n gbọ́dọ̀ kàwé wọ́n gbọ́dọ̀ kàwé a ní ìdí nọ́ọ̀sì a ní ìdí dókítà wà láìpọ̀sẹ̀ ń tọ́jà nìyẹn ṣùgbọ́n má dìsọ́pù láì fún wọn lọ́kọ̀ má dìsọ́pù wọn kí wọ́n lọ́kọ̀ ní wọ́n má kà àti tí àti tẹ́jìlíbà rẹ̀ wà dáadáa kò dìsọ́pù wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yíyà yàkuyà kalẹ̀ ẹ̀kọ́ àwa ń lọ ọbẹ̀ à ń rì ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ yàkuyà ibára ni oúnjẹ ara ni tó bá ti tásìkò tó yẹ ká rọ jẹ tí ọbẹ̀ ti rí jẹ wàhálà ni kò dìsọ́pù ẹ̀kọ́ wọn pàpà yìí lọ́dún bá ti ládìmíṣàn tán wọ́n ti wà lójú ọ̀nà tí wọ́n ti wà lọ́kàn ti balẹ̀ jí wọ́n lọ́kọ́ kò ti sọ́ọ̀bù wọn pẹ̀lú omi ọmọ pé pé ìwé ìwé ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí tá a gbé wọn sójú ọ̀nà bí Islam ṣe gbé tó gbé tó bẹ́ẹ̀ kalẹ̀ wọ́n padà ń débi gbogbo wọn tètè tí wọ́n dé náà wọn ò wúlò fáwọn mùsùlùmí ọ̀tá gan tó padà jẹ́ fáwọn mùsùlùmí táwọn míì padà jẹ́ gan lọ́kùnrin lóbìnrin wọn wọ́n já júwe Islam fún wọn àní má kàwé ṣùgbọ́n kí ló ń lọ sí mbẹ̀ kí ni èèmọ̀ ẹ ẹ bèrè ẹgbẹ́ dájókòó akóso sọlọ́kọ́sọsọ làálàhùn yatafakkarun sọ̀tàn fún wọn àìmọye yẹn ló ti lọ ọ̀dàrà sọ́hun náà ni bàbá òun gbọ́ fẹ́ kàwé àní ọmọ kà ṣé mẹ́sìn lọ́fẹ́ ṣe fáìlà alhamdu lọ́ọ̀kà àníbùkátà sí ṣé náà sì lọ́fẹ́ ṣe lọ́ọ̀ṣẹ̀ àníbùkátà sí ṣùgbọ́n kí ni èèmọ̀ ẹ̀ fáà mùsùlùmí lọ́jọ́ ọ̀la ẹbí ẹ fọlọ́n kọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ń lọ lónìí ìmọ̀ ni wọ́n tún wà gbàrà jẹ́ fáà mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mi jẹ́ ọkọ̀ lílo mọ̀ ọ̀hún àfàwọn díẹ̀ nínú wọn a tẹ́ wọ́n bẹ́ ń gbòòrò ìsìnpá láwọn dókítọ̀ ṣé wọn ò sí ni ṣùgbọ́n díẹ̀ nu wọn ló ya dáadáa ni jẹyàkuyà wọn ti jẹyàkuyà máa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn owó làwọn náà padà lọ́jọ́ kò tí gbogbo àwọn operation tátà ń ṣe tá mùsùlùmí ń ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ heart ń sọ operation lónìí pẹ̀lú ìnira pé wọ́n fi ń bá wọn lò pé kò sówó sówó ń gbòòrò àrípọ̀ ọmọ ìyá wa ní bẹ́ẹ̀ náà kò ní fàánú yìí kò ní fi bá wọn lò àfàwọn díẹ̀ àwọn díẹ̀ ń bẹ́nu wọn kọ́lọ́n kó bá ṣe dáadáa fún wọn bí yóò tí wọ́n bá wà kọ́lọ́n kó bá fà gbákà síṣẹ́ wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ń bẹ́ tó pé ta tẹ́ni ẹgbọ́n tí wọ́n máa sọ ìmínẹ̀ fowó káà ní o ìmínẹ̀ sí kí ní sí parí ìmọ̀ ń pa wá lẹ́kún gidigidi wọ́n máa fojú kan wọ̀rọ̀ ẹjẹ́ wọn lọ kàwé ẹjẹ́ wọn aláta ló wọ́n má kàwé aláà ni wọ́n má kàwé àtakò ṣùgbọ́n wọ́n kàwé tẹ́ wọ́n yà yàkuyà mọ́ wa lọ́wọ́ yìí náà ni wàhálà kẹ́ni tó wáyé pé àwọn obìnrin ni jí wọ́n lọ sínú táyọ̀sí tó takò nẹ́ẹ̀sì jí wọ́n lọ wọ́n lọ kà ṣùgbọ́n pè jókòó pè jókòó tàlẹ́ńtọ́ ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí náà kẹ́ni lo aṣọ lásán pẹ̀lú mi lè lọ́kọ mẹ́fà lẹ́yìn lè ní boyfriend méje pẹ̀lú àwọn ń rí ẹ̀yìn lè máa mọ̀ ọlọ́ọ̀hìn sọ́mtúbí rọ́bílíkà rẹ̀ àwọn ń à ń gbọ́ tó ìjẹ́ pé ń bà wá nú jẹ́ ń bà wá nú jẹ́ gan-an gidi gan-an ni o wọ́n pè é jókòó tó bá lòun ò tí ì ṣe tí wọn kọ ṣé wà ṣe fún kì í ṣe túláàsì túláàsì kọ́ ni kọ́ lọ́kọ wọ́n páyọ̀ ọlọ́run o má jẹ́ ìkọ́sẹ̀ ebú táwọn èèyàn máa wò láìkọ́sẹ̀ ebú láwùjọ o gbàyè òótọ́ bá ṣe tẹ́tọ́ fẹ́ lọ́kọ ayé rẹ̀ sílẹ̀ fún gbọ́gbọ́ máa wò lọ sábúrú àwọn ọ̀fẹ́ àfẹ́ ní òfin ìsìlámù wáyé tọ́bá ń kó ṣe tẹ́tọ́ fẹ́ lọ́kọ lọ́wọ́ mọ́kọ wá ti fẹ́ wá ń ṣiṣẹ́ báyìí àbó ti wọ́ bẹ̀ báyìí kò sí ohun tó burú kọ lọ́kọ yóò máa dàrẹ́ tiẹ̀ yóò máa yí ọ yóò máa bẹ owó tí fọlọ́run bá kọ́kọ́ náà lọ́rùn páyọ̀ ọlọ́run o kò sì rántí péjọwé alùkìyàmà ọlọ́run bọ́ balẹ̀kẹ́ ọlá àbòsí tó bá ṣe fọ́mọ yìí yọ gbà lọ́wọ́ rẹ̀ lọ́jọ́wé alùkìyàmà má ṣàbòsí rẹ̀ o má ṣàbòsí rẹ̀ má jàǹbá rẹ̀ o fi kọ́ wọn lọ́rùn ẹ̀kẹ́ dákẹ́ ni wọ́n fẹ́ kàwé wọ́n fẹ́ kàwé wọ́n fẹ́ kàwé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní dìkudì nídìdìkudì ẹ̀kọ́ àwọn díẹ̀ nínú wọn bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ́run bá kó ṣàtúnṣe wa o ojú kó jẹ́ ká gẹ gbọ́hun tá à ń wíyé ṣùgbọ́n tá a bá ti ń sọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ máa ní àwọn èjẹ́ káwọn ẹ̀fẹ́ jẹ́ káwọn ọmọbìnrin lọ skul ìwọ̀ sọkúsọ tí ń sọ lórí àwọn ọmọ kéwú ọlọ́run bó bí yé o wàlá a sì gbàwọ̀ yẹn ń jẹ̀gbé alkìyà mọ́ bó láti ń sọ àìsọ bẹ́ẹ̀ ọlọ́yà àìsọ bẹ́ẹ̀ bí ṣe máa ń dùn wá sí ni ọ̀pọ̀lọpọ̀ gbogbo tí yé tí àwọn ń ṣe ló ti ṣe táyọ̀ ẹ̀ ọmọ òfin skul ẹ̀ yọ gbalẹ̀ àlè lọ yọ gbalẹ̀ lọ ni gbogbo ẹ̀ là àwọn ń lọ ọbẹ̀ àlọ́ sí lẹ́tọ̀ ń bẹ́ gbogbo àwọn kẹyìn ní títí gbọ́ wà tí ń bà wá nú jẹ́ gan tó bí mi bá mọ ohun tá à ń gbọ́ nípa ọmọ òun ni tàbí gbé kalẹ̀ fún yọ́kẹ́ lè dákú ṣùgbọ́n tó wá sí sọ bí ọmọ ní ń bẹ lọ́wọ́ wa kò sí sọ fún bí kọ̀ọ̀kan pé ohun tọmọ rẹ̀ ń ṣe ń sùkú ní tá à ń gbọ́ o kódà ẹ̀kọ́ dẹ̀ ni o tó ṣe sọ fún bí mi òbí mi yọ aláwọ̀kọ́ ni pé á bàṣẹ̀ ní ayé rẹ̀ jẹ́ ó sì lè sínú bí ọmọ mi àwa lápè fúnra wa a sì wá sí fún lọ́wọ́n sì ní ọ gbọ́ àyàn ọmọ kàwé ṣùgbọ́n má mẹ́lẹ̀ yìí mọ̀ mẹ́lẹ̀ yìí mọ̀ rẹ̀ ó dójú táwọn òbí rẹ̀ lọ́wọ́n sì ní ọ gbọ́ wọ́n wá rí pé tí a ti ń jì sọ́fìn ni pé ìwé ni ìwé ni èsì tẹ́lẹ̀ ọkọ ọkọ kí ni ọmọ kékeré ni ọ́ mọ́dún mélòó lẹ́yìn náà wà tẹ́ fi wà lọ́lẹ́ ọkọ àǹtí mọ́dún mélòó lẹ́wà ẹ̀kẹ́ fẹ́ báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ táyé wọn ṣe pé wọ́n jókòó fákòsóso láhùn àwòláhùn náà kọ́ sọ̀sọ̀ wọ́kùsùsùlù aláhùnà yẹtafakànà ṣe wá sí fún wọn múmọ̀ ẹ̀wá fún wọn ṣe ọlọ́run bá bí kòránì gbé wá lẹ́ẹ̀kọ́ ránẹ́bí ṣe kú ṣe sọ̀tàn fún wọn láàkáyọ̀ olè kiri wọ́n lè pé a sì ṣàlàyé fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáwọn àfáà wa náà máa ń ṣàlàyé pé kò disturb ara wọn àwọn làwọn disturb ara wọn ọ̀lọ́ ìkò disturb ara wọn ẹ kúrò lágbègbè yìí torí ibi tá ń lọ orí ẹ̀sìn ká bẹ̀ lọ́wọ́n ọba fáwọn mùsùlùmí ní bùkátà sí bẹ̀ lọ́wọ́n ọba fáwọn mùsùlùmí ní gbogbo àyíká wà ọ̀pọ̀lọpọ̀ ní jẹ́ pé ọ̀yọ̀ ń kálùkù wò kóhun lòun dájú kò sẹ́nà ẹ̀kẹ́ tí ibi tá bá sábíyà rẹ̀ tí ó sì bí tí kí ń jẹ sọ́fìn wà tó sì mú bí hablillahi jami'a wọ́n látọ̀ farọ́kù ní ìlọ́lọ́wọ́n bá wí ẹ dìrọ̀ mọ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá lápapọ̀ ẹ má pín yẹ́lẹ́yẹ́lẹ́ òun ni ẹjẹ́ ṣe pọ̀lọpọ̀ bí tẹ́ pé ń tálùkù wà láà níbi táà ti ń sọ̀rọ̀ kápín yẹ́lẹ̀yẹ̀lẹ̀ nídìí kápín yẹ́lẹ̀yẹ̀lẹ̀ sí bí àwọn ẹgbẹ́ tó ti lóòkọ̀ sí ní máa ẹ̀sí ni wọ́n ń ṣe ń bẹ̀ sí dáadáa ni sí ohun tó burú ń ni fi wọ́n lẹ̀ ẹbá lè rí wọn tún wọn ṣe tún wọn ṣe tẹ̀bá tún wọn ṣe fi àwọn tó ń bá gbódodo lọ́wọ́ inú orí tọ́nà bá ti ṣe fún wa ńlẹ̀ yorùbá ni àwọn sẹ́ẹ̀tì kan ti lọ táwọn bàbá wa bá ló gbà tọ́ ọba ti jọyàn saudin nawarudin kìnnìkandin ansọ́ọ̀lù islam olóòdì kiri ó jẹ́jẹ́ ni wọ́n iná ọgbọ́dọ̀ jọyàn kan náà tí mo wí yẹn nígbà tó di àwọn táìmù míì ọlọ́run tó padà ṣàánú wa wọ́n padà gbé àwọn ẹgbẹ́ ọ̀dọ́ dé so àwọn ẹgbẹ́ ọ̀dọ́ tó jó ń súnà tọ́bá ń kó ó sì súnà ń gbáà ní tẹ̀gbìlégì ló ó sì tọba ṣe tẹ̀blígì ò lè rí súnẹ̀ ṣe kò sẹ́gbẹ́ kan tó jó ń súnẹ̀ ńgbà yẹn gbójú súnẹ̀ lójú sọ tu tẹ̀blígì lọ tó ń gbìyànjú súnẹ̀ ńgbà yẹn bó o tún yá ọlọ́run bá padà tó bá yí epo ó tún gbé àwọn míì jáde láwọn tó lóókọ tó lóókọ tí wọ́n ń ṣe súnà tó o bẹ́ẹ̀ ti ṣe ńgbà yẹn ọba gbà lẹ́ni ọba gbà ọkẹ́ máa jẹ́ mùsùlùmí láwùjọ ni tó o bẹ́ẹ̀ ti wà lábẹ́ àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tí wọ́n gbé súnà lọ́wọ́ nígbà yẹn ti máa dáko àwọn ẹgbẹ́ yẹn sọ̀tọ̀ ọ̀bẹ́ tí sí ọjẹ́ nìkan tí ìpọ̀ bá ọba ọkẹ̀ máa jẹ́ ọkọ̀ mùsùlùmí láwùjọ láti ní òní nítumọ̀ ṣùgbọ́n lónìí alhamdulillah àwọn olùmọ̀ẹ́sí ti pọ̀ àwọn àfáà ti pọ̀ èyí tó bá wọ́ ṣe ń bẹ̀ tó bá igbó báyà àwọn ẹgbẹ́ yìí ń bẹ tí wọ́n ń gbìyànjú náà sí ládùúgbò rẹ pẹ̀lú wọn fún wọn lápá pẹ̀lú agbára rẹ bá ṣe mọ̀ pẹ̀lú agbára rẹ bá ṣe mọ̀ tó bá igbó wọ́n jì sọ fún bí kan wọ́n máa sá sẹ́yìn bẹ́ẹ̀ máa sáṣẹ́ yìí bẹ́ sọ̀sùnmọ́ tó bá ti rí pé àdípò tó wà àwọn ẹgbẹ́ tí ń bẹ́ ń bí ọ̀gbádùn máa wá àfá àtọ́ gbádùn lẹ́sìn tí ń sọ̀rọ̀ ọlọ́run ọba máa lọ gbọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n kò rí gbogbo mùsùlùmí tí ń bẹ ládùúgbò ní mùsùlùmí tí tí ó fi hàn sọ pé léyìí ṣe mùsùlùmí ṣùgbọ́n kọ́ máa fojú wo pé ẹgbẹ́ tiwa ni ẹgbẹ́ tiwa ni ah aburú yẹn bẹ láàrin wa gán pàpà jùlọ nílẹ̀ Yorùbá yìí àwọn tèmi ni àwọn tèmi ni àwọn owó ń tiẹ̀ àwọn owó ń tiẹ̀ كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا gbogbo ojú tó bá fẹ́ máa fi wọ ẹni mùsùlùmí yòókù bí wọn náà ṣe rí tẹ́lẹ̀ nù tàbí kò tún wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ ọlọ́run lọ ṣàánú yín lọ́run lọ ṣàánú yín àwọn mùsùlùmí mọ́ra kò sẹ́ni tí ò wúlò rẹ̀ alhamdulillah ẹ àríra wa gẹ́gẹ́ bí mùsùlùmí ká bára wa ṣe ká bára ayọ̀ ìjọkẹ̀rẹ̀ ọmọ sáwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ májọkẹ̀rẹ̀ ọdọ̀tí tọ́lọ́n bá bá sáánú rẹ̀ tó ń rí pé wọ́n láwọn àwọn kan láwọn ayé àwọn kan láwọn ayé láńdà rahmatu minallah ìkẹ́ ọlọ́run bá fi ṣe fún wọn àwọn ní ọ̀fẹ́ rí bẹ́ẹ̀ ó sì lè jẹ́ pé bí ọtí wá ń wò wọn pé wọ́n kùn síbi kan yẹn ó lè jẹ́ pé ibi tó ń wò fún wọn kò sí ìwọ́ kùn síbi tó pọ̀ ṣùgbọ́n ìpàkọ́ ń pàkọ́ láà máa ń rí ẹ̀nẹ̀lẹ́ni rí ló fi jẹ́ pé wọ́n fojú kéré mùsùlùmí kẹta o bí tọba rí wọ́n jì sọ́fíìsì tọba rí wọ́n tún ṣe fáìlì alhamdu tọba rí wọ́n tún ṣe fi wọ́n lẹ̀ ọlọ́run lọ́mọ bí ṣe ń darí ètò rẹ̀ látòkè sámàwá ọ̀rọ̀ ilé ìbẹ̀ lọ́dọ̀ àwọn àfá àwọn olùmọ̀ tọ́wọ́n ipá àwọn là ń bẹ lọ́hùn tàbí wọ́n bá ti pọ̀ tọ́jú àwọn olùmọ̀ ẹ̀sìn lódodo àwùjọ yóò mọ̀ yóò da yóò àtúnṣe rẹ̀ ọba ló jẹ́ pé a gbọ́dọ̀ bẹ lọ́hùn bá fáwọn mùsùlùmí gán bí tá a ti ń kọsẹ̀ pọ́ọ́ ọ̀pọ̀ gbogbo wa ni ó kọ́dà tí mẹ́mí sí bá yín sọ̀rọ̀ yìí àwọn ibi táà ti ń jí sọfin táà ti ń jí sọfin táà ti ń jí sọfin inú inú tọ́lọ́ ti fẹ́ mú wá náà ṣùgbọ́n wọ̀ ni ọmọ sọ́ra tún ọkàn rẹ sí jọ́kàn rẹ ọmọ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ má jẹ́ nìkan tọ́kàn rẹ ọdọ̀tí sí mùsùlùmí ẹgbẹ́ tọ́kàn rẹ bí dọ̀tí sí mùsùlùmí ẹgbẹ́ rẹ torí kò sí inú ẹgbẹ́ tó wà àti ẹ bá o má ẹ jẹ́ kó jẹ́ pẹ́gbẹ́ tó ń ṣe ní ó gbèrú o tó bí ẹ ṣe gbẹ́gbẹ́rú àti ẹ bọ́ gidi aliwa muslim ṣé mùsùlùmí ni alhamdulillah tí tí ó fi padà rìn tí ọ pé kìí ṣe mùsùlùmọ́ láti gbọ́dọ̀ máa bára lò ní o ìgbọ́n kò yẹ sára ẹgbẹ́ wa kìí ṣe jẹ̀ mẹ́wa máa tẹ́ra rẹ jẹ́ tó ẹgbẹ́ lórí agbọ́n yìí tó wà níní ọba wọ́gán padà rí pé wọ́gán ti ń deviate tọba lè ronú níwọ̀n ọba àbẹ̀lọ́ nǹkan lọ́nbọ́ ṣàtúnṣe ẹnu kọ̀ọ̀kan wa ẹni tó jẹ́ ṣáájú wa tàmọ̀ sí sultan ó ṣàlàyé fún wa wípé kákẹ́hùn wa nílé òun lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì sí kẹta tí mo fẹ́ sọ kákẹ́hùn wa nílé yìí ká má fojú ẹni ìbú wo ọlọ́lọ́mọ iye ọ̀rọ̀ títí ń lọ ń gbòòrò tẹ́lómi ti ń sọ ń lẹ́nu ara rẹ̀ irú olórí ìbú wa lélẹ́yìí olórí ìyàwó wa lélẹ́yìí irú olórí òfò la wá níyìí ah asọ̀fúnlọ́ ìwà tóbi ni tó ọlọ́run bàbá lékè ọlá ó ti fi ọ̀rọ̀ sórí rí ahọ́n níbi ọmọ ọmọ sàrà sọlọ́m sọ nípa pé hmm, àwọn nǹkan kí wọ́n máa ṣẹlẹ̀ tó bá dòrí òpin ayé àfọwọ́ àwòfọ́ ọmọ mọ́lìkì sàlàyé bá níbi ọmọ ọmọ sàrà sọ pé khiyara imatikum àwọn ẹni ẹ̀sán náà àwọn aṣáájú yín alladina tuhibbunahum àwọn làwọn tó ti pẹ́ nífẹ̀ẹ́ sí òtùsọ̀ lónà aléyìn èyí ni ọmọ sàdọ́à fún wọn á àwọn ẹni ẹ̀sà nù kọ́nà kó bá gbé olórí ẹ̀sà wá ṣùgbọ́n wọ́n ṣe ráàrú àyèmọ́tìkùn àwọn ẹni búnà àwọn aṣáájú yín alẹ́dínà tó gbogbo hom àwọn làwọn tó ṣe pé ẹ máa bínú wọn ni sáà gbogbo hom àwọn ni ó sì máa bínú ẹ̀yin náà ọ̀tẹ̀lẹ̀ àánú náà hom ẹ máa gégùn fún wọn ẹ máa ṣépèlé wọn ọ̀yẹ̀lẹ̀ àánú náà hom àwọn ní ọmọ ṣépè fẹ́yìn náà pé lérí bú wọn sájà wí bákan fún wọn àwọn ẹni òfò ah, àwọn sàbí gbọ́rọ̀ yìí wọ́n mọ̀ tún máa ó yé wọn sí wọ́n digest ẹ̀ wọ́n ní pé ya Rasulullah èyí sí ọlọ́run ọba o afàlánù na ẹ̀bẹ́dọ̀ ọmọdé sẹ́if ṣé ká bá wọn jà pẹ̀lú ìdáni ṣé ká bá wọn jà pẹ̀lú ìdáni ẹwà àwọn olórí wa bí wọ́n sì sọ̀rọ̀ jùmọ̀ wà lórílẹ̀-èdè yìí

tí wọ́n ti jàun níyẹ̀ tí wọ́n bá ti jàun níyẹ̀ tí wọ́n ti ń gbé odó àdébì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì láà mọ́ àkọ́mù fíkùn sọ́lá láà mọ́ àkọ́mù fíkùn sọ́lá ẹ gbọ́dọ̀ fi ìjà bá wọn jáwó ọgbà tí wọ́n bá ti ń gbé odó ó ń sọ náà bá ní pé wáyé dàrọ̀ ayé tó ń min wùlẹ́ẹ̀tìkùn ṣe án tẹ̀kẹ̀rọ̀ húnà tẹ́ iṣẹ́ tó ṣe ni ẹkún ra o iṣẹ́ tó ṣe wà láàtọ̀ ìṣẹ̀wọ̀n yẹ́dà nìtọ́ à ẹ gbọ́dọ̀ ya pa àṣẹ ẹ gbọ́dọ̀ ya pa àṣẹ kí láti ẹjí kánà bí ọ̀sán sì nìkẹ́ wá ọmọ ìyá mi níbẹ̀ làánú wá níbẹ̀ ni rahma wá níbẹ̀ ni òní sí fìtínà yọ́bọ̀ tí ń janu tó ń janu tó fẹ́ ń janu ládùúgbò yẹn láì pọ́pọ̀ tó ń <laughs> fìtínà ti ń bẹ lẹ́yìn ohun tí wọ́n ń wí yẹn kìí ṣe kékeré o à ń ṣẹ̀sìn ní rọrùn tọ́bí jẹ́ pé ohun tó mú wáyìn la fẹ́ lò sàárì <laughs> jùmọ̀ nìkan láàṣìkí torí ohun tára ní ẹmọ́ pé ń ṣẹlẹ̀ èsì gbogbo yàtọ̀ orí torí ohun ni ó sì mọ ohun orí ẹ̀ sì pé jọ̀gbọ́n sì ni kọ́lọ́n kó bá jogún àlàáfíà tó péye fún kó bá lọ́rẹ̀ mí ẹ̀ ẹnìkẹ́ni tó ṣe pé ọmọ ohun tí ń ṣe àwọn bí sì ṣe ń darí wa lórílẹ̀-èdè yìí ah ọlọ́run má jẹ́ ọ darí wa lọ́nà kejì wàhálà ó ṣẹlẹ̀ tọ́ba yẹ gbogbo yàrá ni ẹ̀yà lọ́kírun báwọn gómìnà kọ̀ọ̀kan ti nílẹ̀ haúsá yẹn ẹ̀yà tí wọ́n kí tí wọ́n lọ kí ní ìd àárí gbogbo nàìjíríà yìí ẹ̀sẹ̀ bá ní èrè ṣùgbọ́n kọ́ wáyé fóun ló ní ká lọ sí ibẹ̀ táà bá ń sọ pé kò ní rí bákan tó bá lọ́ra lọ rí bẹ́ẹ̀ gbogbo wàhálà orílẹ̀-èdè yìí orí àmùsùnmí ó gbèrè lórí ẹ̀kọ́kọ́ lọ́mọ yẹn ṣùgbọ́n àti olórí gbọ́dọ̀ ṣe náà ọlọ́run ti múnà àbáyọwá fún wa alhamdu dàdọ́kọ́ ti ìtẹ́sàá wọ́n ìdàtẹ́sàá dọ́ọ̀kọ́ ti alìwọ̀mọ́ ìtẹ́sàát wáyìdà tẹ́sàát dọ́ọ̀kọ́t wáyìdà dọ́ọ̀kọ́t ìtẹ́sàát alámọ̀rí ẹ̀sẹ̀ yìí tí ìfúnpínpín bẹ́yìí tí wà ń bẹ̀ fún wa báyìí ọ̀nà àbáyọ sí tí ìfúnpínpín bá ti kó padà wọ́n ti fi gbé wa sí ojú ọ̀nà tẹ̀yẹ káwà padà kí ni túmọ̀ a lè kí òun nídò kí níjòkó condition yẹn ìdàdọ́ ọkọ̀tì dọ́gí epo wa nù ó lè kí nídò ìtàsàt gbàláyè ti wà jókòó wáyé dà tàsàt o ti lálàáfíà padà ó lè dó padà sórí ìdó rẹ̀ padà má jókòó mọ́ máa wá wọn sí gbogbo ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn mi a lè kírun ká má kírun wọ́n sọ ohun tó lórí wáwó nìyẹn ta ni ó mórí wá kọ́kọ́ ọ̀run wọ́n sọ wá lẹ́nu wọ́n fi fàyè gbà á àti àwọn mùsùlùmí àti pọ̀jù lórílẹ̀-èdè nàìjíríà yìí kìí ṣe pé èyí wá kéré àwọn aládé nàìjíríà mú 70 percent tàbá lè pé ní etí gan lórílẹ̀-èdè yìí tó lórí bá pàṣẹ pé lọ́yẹ̀ lọ́kẹ́ èdè lódodo ń tòótọ́ tẹ́ntọ́ fi so lórí wa tí èsì kóhun ní president tàbí buhari lọ bá pàṣẹ rẹ̀ yóò wà tàbí lọ bá pàṣẹ rẹ̀ yóò wà ṣùgbọ́n wọn fi so lórí pé kọ́ máa sọ̀rọ̀ ohun tó sọ yẹn dáadáa ló fi fẹ́ wà fún mùsùlùmí o bá a kí wọn yé di eléyìí ní jẹ́ àmà àti àìmọye ní ti láyé bí ẹni láì tààrà sáà ní ti gbọ́n ká ní báyìí dára àìtọ́ mi ní wòlá àti kùn ṣe à ń náà tẹ́ bá rí nínú àwọn aṣáájú yìí ohun tọ́kàn yín kọ́ orí pé ohun tí sùtọ́ ń sọ ìyọkàn rẹ̀ fàkìrà àmàlà ìṣe ọ̀rọ̀ tó sọ yẹn pé ká má kí yẹn òun ni okùn láti àwa ní kí wọ́n yéèdì ọ̀la àtẹnzẹ̀hùn yẹ́dán ìtọ̀ ha má kò lórí àṣẹ o má kò lórí ẹ o má kò lórí ẹ o wọ́n ní akíhun wà nílé wa lẹ́bí sọ fún aná àdéhùn sí pé وأعطيهم إما أبوي اسمها تلاسي فإنما عليهم ما حملوا يوم عدفون yóò bá jẹ́sẹ̀ tí àwọn onímọ̀ foríkó wà ní kùnmọ̀ ṣùgbẹ́jùn yóò bá jẹ́sẹ̀ tí ní ẹ̀yìn ilẹ̀ foríkó tẹ́ẹ̀bẹ́ tẹ́ láṣẹ ọyọ́ yẹn kó ní ìsìlámù yóò gẹ́gẹ́ bá níbi sọ fún wa inú ọ̀rọ̀ mi àníbí amúsà sọ́rọ̀ ìyàwó amúsà lámàlọ́gbà alásọ̀dà níbi ó ní pé innahu yustamala aleikum umara ó fẹ́ ya tí wọ́n fi àwọn aṣáájú kan tí wọ́n fi so lórí fún yín fọ̀tàrì fún ẹ̀wọ̀ tó ń kérò ẹ máa rí ohun tí ń bẹ ní Islam báyìí wọ́n sì máa gbá àwọn kan ẹwà ẹ yàtọ̀ sí ọ̀kọ̀dé eh, sẹ́lìmà ẹni tó bá rí pé bóyá ọkùnrinra ni ohun tó lórí yẹn sọ fún ìkórìíra yẹn mo ti bọ́ pábọ́sẹ̀ kó bí ọ̀rọ̀ pé ìǹtẹ̀ láti olórí rárá ọ̀tún kórìíra rẹ̀ lórí ẹ̀mí ọmọ ní ankara ṣùgbọ́n ohun tó lórí wí fún pé ṣe olóhun ọlọ́ọ̀ṣe à ìwé ẹni bẹ́ẹ̀ yóò lé o àníbi ní pé ṣùgbọ́n ẹni tó bá yọnu tó sì tẹ̀lé ohun tí wọ́n sọ kọ́ọ̀lù ah. ya Rasulullah àwọn sàbí sọ pé ìrìn sọ lọ́nà àdánù kan tí ló hún tí ká máa bá wọn jà àwọn olórí kọ́ọ̀lẹ̀ láà àníbi ní pé rárá o mọ̀ ń sọ́lọ̀ mọ̀ ń sọ́lọ̀ wọ́n bá ti ń kí o àyè mọ̀ ń kẹ́rẹ́ àbí kọ́lbẹ́hì wọ́n á ń kàrọ̀ tó sì tako olórí ọkàn rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ọkọ̀ kan rẹ̀ kọ́ ó sì tako olórí ọkàn rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run ṣùgbọ́n wá tako àṣẹ olórí ewu ń bẹ́ẹ̀ o ewu ń bẹ́ẹ̀ o tó jẹ́ pé àfa muslim ló gbé àdìsí jáde ẹ̀yìn yẹn mi mo fẹ́ lò pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí kò tayọ pé ìmúta lórí wa sọ sùtọ́ọ̀nù ká gbó sí lẹ́nu ọ̀rọ̀ wá pẹ̀ mẹ́ta sọ́dọ̀ àwọn olùmọ̀ ìwọ̀n hìd tí wọ́n ní a máa lọ yìí bó láti àṣẹ àrínà olùmọ̀ tó ní kámákì ní káfí ilẹ̀ wọ́n sì lọ lọ àwọn ọ̀rọ̀ àwọn afákọ̀ọ̀kan ọ̀rọ̀ bàbá ọ̀sẹ̀ ní pé tí ọba ti bá yín dìmọ̀ kò ní ìdíkò kì í mọ́ tí ọba ti bá yín dìmọ̀ kò ní ìdíkò kì í mọ́ sábà yín dì wọ́n ti kì tán kò sí tí ó ti kì ìdí ti lọ ní ẹ̀rọ àwọn afá mi lò ó yẹ pé látara bẹ́ẹ̀ wọ́n ní a máa lọ èdè ní àà ní kí n lè pé wọ́n ààrẹ rí ká kí n lè ṣùgbọ́n àwọn afá mi ò gbà ah, rárá rárá síbí sí kọ̀díṣẹ̀ kan a máa kì gbogbo ọ̀rọ̀ àwọn tíra tó sọ nípa ọ̀rọ̀ aid káà ní wàá lọ wò wọ́n máa ṣàlàyé fún wa pé ayé wo láti gbọ́dọ̀ kí aid wọ́n ní pápá tàbí sáà bí tọ́ba táyé bá fẹ́ẹ̀ kálọ̀ káàkiri ń bẹ̀ ìlà àlẹ́ ọ̀dọ̀ rẹ̀ nù wọ́n wá fi sí àyàfi tí kọ̀ǹdíṣẹ̀ ká béèrè fún ní òdíjẹ́ káàkiri ń bẹ̀ wọ́n wá máa pẹ̀wà pé tí kọ̀ǹdíṣẹ̀ bá béèrè fún àlẹ́kí mọ́sálásí tàlímọ́tọ̀ gẹ́gẹ́ bí kójú ọ̀rọ̀ wọ̀n náà rẹ̀ àbí nǹkan míì tí kọ̀ǹdíṣẹ̀ lè béèrè fún sọ kọ̀ǹdíṣẹ̀ lọ́wọ́ béèrè fún yìí káàkiri lè wà gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn létáyé ti ń bẹ fún wa ìdára ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ń bẹ àpè mẹ́wàá yìí nílá ìtààlà kàkì àwọn tó wá ní àkì ọ̀rọ̀ wọn pín méjì pé nígbà bá kí tẹ́sàsì kútúbà àbákẹ́kì àfilẹ̀ sọ eléyìí mo filẹ̀ fún gbogbo àwọn àyè tí wọ́n bá ti kí lọ́la sọ látara pé kìí ṣe ìdájọ́ tí mi bá mú wá iná ẹ̀ ni àwọn èèyàn wa tẹ̀lé èmi sọ ara mi ni condition ní ó di kọ̀ǹdíṣàn àyè kọ̀ọ̀kan ní ó di tani sí kútúbọ̀ wáyé àbí òní wáyé kọ̀ǹdíṣàn ẹ̀bẹ̀ ní ó di tani ẹni ó yára rẹ̀ lóhùn nìkan tàbí òun àti ìyàwó rẹ̀ wọ́n lè máa ní bùkátà sí tọmọ bẹ́ẹ̀ máa ní bùkátà sí kútúbà àwọn tó ríra wọn láwọn ilẹ̀ haúsá tá a ti ń wò yẹn ọ̀pọ̀lọpọ̀ báwọn ṣe ń kọ́lé yàtọ̀ sílé tó ń kọ́ lónìí táwọn ẹni ti ń kọ́ ń bí lónìí káà lọ́pọ̀ agboolé tó ṣe pé wọ́n máa ń ní àgbàlá tí wọ́n ní sáà àti ó tóbi àwọn òkè ìdí ń bẹ̀ lọ́la irú àwọn yẹn ni wọ́n fi ní ká kí ń lé tábà irú yẹn náà ládọ̀ tiwa náà ó dáa púpọ̀ lágboolé wa ká kí níbẹ̀ àwọn tó ipá àtijọ́ ń wọlé ọ̀dà ara àtijọ́ wọlé ọ̀dà ní káà àwọn tó àwọn ilẹ̀ Yorùbá sábà ń kọ́ àwọn ọjà gbolé yẹn ní káà káàkíní káàkíní àwa máa ń ní sáà tí ibi táwa fẹ́ ṣèyàwó bẹ̀rẹ̀ àti máa ń ṣèyàwó tó ti pé ilé wa rọ kiri kábẹ̀ ni àti máa ń gba oru kan bọ́ọ̀ta kankan làwa kì í bẹ̀ so ilé wa ní ẹ̀ àlọ́ àlọ́ ìta gbangba àlọ́ aid ẹ̀ǹpa àlọ́ òpápá lè wà náà láti kí pẹ̀lú tó bá ti ajẹ́ báyìí a máa tó gúlò òkè kí tí wọ́n gba kọ́ gbanulẹ̀ rẹ̀ gbanulẹ̀ rẹ̀ lọ báyàrá rẹ̀ lọ lọ́wọ́ bó gbàjọsìn lọ́wọ́ wa ṣùgbọ́n kọ́wọ́ kákẹ́wọ́ pé bóyá àní èkì ah anábàárí òmìnira àlà èmi ò gbà orí ẹ̀ pé ká má kì í ìgbà orí ẹ̀ pàpà jùlọ tó látara pé ìsíáàdì ní gbogbo ẹ̀ àwọn afáàtọ̀ ní pípa máàkì yẹn ìsíáàdì wọn ṣe kílẹ̀ rí tí wọ́n mú kí wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé lórí ẹ̀gbọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé lọ àwọn bàbá àwọn bàbá òfin míì táwọn ní pípa àbá ti bá ìlú wọn éèdì kí wọ́n má kì í mọ́ eléyìí kò ní bá a bá kò síbi tó ti lọ́ọ́ kí náà tẹ́lẹ̀ wọn ò kí òdíṣẹ́ lọ́wọ́ àgbè wá ní wa ti ní wá ní ká kí ń lé àwọn àdúgbò àwọn òní ó tún kí ń àti pé ìṣáàdì kan láàárín ẹ̀ tó fẹ́ ṣe yẹ ìṣáàdì ṣe níyì kọ̀dí yóò sí kọ̀dí yóò tì ìyẹn lè ṣe kó ń gẹ́ ìyẹn sì lè ṣáàdì ṣe ìyẹn bá ṣàti ṣe ànábì yóò gba aládá kan ìyẹn bá ṣe kó ń gẹ́ ànábì yóò gba aládá méjì tó gbìyànjú náà gbogbo ẹ̀ látara pé kọ́sàmájẹ mùsùlùmí wà ńlẹ̀ láì ní jẹ́ pé ọ̀nì àbáyọ ń bẹ fẹ́ sìn wà gbogbo báyìí yóò tàbá ti ṣe àlọ́dàkọ́ gbà nítòsí lọ́wọ́ wa tọ́ba ń bẹ ní nítorí dèkì lọ́la wàlẹ̀ alhamdulilayi tọba sí rí inú rẹ̀ fọ́lá ẹ̀yẹ̀lú sẹ́nìkẹ́ tí ó bọ̀ pẹ̀lú kọ̀díṣẹ̀ tó wà lẹ́yìn àbẹ̀lọ́hùn ọlọ́mọ kó ṣàforíjì fẹ́mi àti ẹ̀yin kó kẹ́mi àti ẹ̀yin kó wà ní tí ó yọ́nú sí kó já wà ní tí ó wà lùjẹ́ náà kó má sì wá lẹ́ni iná kó sì wá lẹ́ni tí pé yóò gba yóò rí àforíjì látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run bó sì ṣàforíjì rẹ̀ kó wá sí èmi àti ẹ̀yin lẹ́ni tí ó wà náà ní ọgọ́rùn kó má sì wá lẹ́ni tí ó wọlé bí ìní á sì tó ṣùgbọ́n bí máa fi parí ọ̀rọ̀ mi àdìsí Abdullahi ibn Umar tánibà Muhammad sàrẹsà sọ pé asámú wa tọ́ a alàlùmọ́rì mùsùlùmí ìmọ̀ agbó ìmọ̀ àtẹ̀lé ọgbọ́n wà fún ọmọ lábí tó jẹ́ mùsùlùmí o fi máa àbá ọ̀kẹ́rìà nínú kan tó nífẹ̀ẹ́ sí àkókò ìrà ìmọ̀ agbó ìmọ̀ àtẹ̀lé àwọn olórí yìí mọ́ àlámù yóò pọ̀ bí máa فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة wọ́n bá pàṣẹ pé kẹ́ ẹsẹ̀ lọ́wọ́ wọn ò ní ọmọ kí wọn wọn ò ní ọmọ kí wọn máa wò kọ̀ǹdíṣẹ̀ yìí ni wọ́n wò pé kókà kò kí nílé rẹ̀ ṣùgbọ́n tí wàá ṣàlàyé ní tá à ń pè nílé kì í ṣe pé kí nínú yàrá rẹ̀ ẹlòmíì ń sin ilé gbọ́ sí yàrá ẹ kí nílé yín ọ yàtọ̀ sí kí nínú gúrúfà rẹ̀ kí nínú yàrá fili buyut buyut buyut làwọn olùmọ̀ ń sọ buyut ilé ilé yàtọ̀ sí goraf goraf goraf kìí ṣe yàrá ẹjẹ́ àmọ̀ ìyàtọ̀ tó wà láàrin yàrá àti ilé iwájú ìta wa iwájú ìta àwọn eléyìí iwájú ìta àwọn eléyìí ilé wa náà ni bàbá wà ní ilé kẹrin lápèjúwe gẹ́gẹ́ bí ọ̀dọ̀ tí wọ́n ń bí ẹnìkan wá ń pè ọ́ pé lágbájá máa bọ̀ wá wọlé sọ wà ń lé kí ló sọ bẹ́ẹ̀ ni mo wà ń lé ilé rẹ̀ náà ilé náà ló sì wà ilé náà ló sì wà ilé kẹta sí ọ ilé kejì sí ọ ilé kẹsọ ọwọ́ awájú tá a bẹ ilé rẹ̀ náà ló sì wà tábà ti gbọ́ra wa yé àwọn tá a wà ń bẹ̀ yẹn kákẹ́ òun ìdí àti ìjà yorùbá àti ìkòrò ní ìlànà àwọn olùdọ̀ àwọn aláṣẹ wa pé ká kí nílé wa wọn ò ní á kí ní yàrá wa ká má sì wọ́n gbọ́ ẹ̀ kí nílé yín ìyẹn ni pé má máa lọ yín dídẹ́ tí máa lọ yín dídẹ́ dá lọ yẹn ẹ̀kọ́gàgò òkè nílé rẹ̀ ilé tó wá yàtọ̀ sádùúgbò òtún máa sì ń gbọ́ kọ́ máa gbé bóyá ọ wà lọ láti bí ọ máa rìn ní kílò kìlómítà kan tàbí láti kìlómítà ó sọ pé ilé rẹ̀ lọ wà rárá o èyí tí kò nílé o àwọn ibi tí mo pè nílé náà là ń sọ yẹn ilé tí ń bẹ wájú rẹ̀ ilé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ilé tí wọn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ilé rẹ̀ ilé yín náà sì nà ilé yín nù ẹ̀kẹ́ nílé yín ọlọ́run bó gbàǹjọ sọ̀rọ̀ wọn ò ní ẹ̀kẹ́ ní yàrá yín tó bá rí pé ọ̀tọ̀ wá bá rẹ pé wọ́n nìkan ló jẹ́ mùsùlùmí ajẹ́pẹ́ yàrá ni wo ti kí inú bọ̀ bá jẹ́ pé wọ́n nìkan mùsùlùmí ládùúgbò ti wọ̀ wá à ń bẹ lọ́hùn kọ́lọ́hùn ọlá kó gba ìjọsìn wa lọ́wọ́ wa kó má dá lu aláyà o wala la hawla wala quwwata illa billah assalamu alaikum wa